You don't have to follow the ways of others. Ọ gbọ́dọ̀ wá máa ṣe bí ẹni tí ò nígbàgbọ́ sọ́lọ́hún rárá ìgbà tó ti jẹ́ni tó nígbàgbọ́ sọ́lọ́hún ọmọ yìí pé ṣẹkẹ o ní àlà ntọ́ gbọ́dọ̀ sọ ntọ́ gbọ́dọ̀ ṣe àti ntọ́ gbọ́dọ̀ rò tọ́wọ́ bá ti rí báyìí kí ni tí a fi ṣọ́ wa tọ́wọ́ bá hàn. rọrùn wa kò pọ́sibú kémi náà má kù síbi kan tó fa wàhálà tí ń bẹ̀rẹ̀ mo tù bá wa kathrat al-istighfar má ṣe kọ́kọ́ istighfar astaghfirullah alladhi la ilaha illa anta láàyò ayé kò yé ma tó rí la ilaha illa anta subhanaka inni kuntu ọ̀zọ́ yàpọ̀lọpọ̀ kì í ṣe àfẹnusí nìkan. bó ti jáwọ́ kú nínú bàjẹ́ pàtàkì. You have to make conscious and concerted effort to protect your iman. Allah exists, is fully aware of everything. The solution to it, to all the problem, is to run back to Allah subhanahu wa ta'ala. How do you, what's, what is the first First action, tawbah, repentance. And you be full of istighfar. After that, iqbal على ibadah kan wá dá àdé kan ban so ń sọ̀rọ̀ ìbàdà ká máa sáré kí là ìbàdà tó pàtàkì. a gbọ́dọ̀ múra sí ó ní ọkàn wa a gbọ́dọ̀ ṣe gbìyànjú lé lórí. akọ akọ dọkàn n ti ń ṣẹlẹ̀ tí o da tó ya pàṣẹ tọ́nà òfin jíṣẹ́ náà sàṣẹ kakọ kakọ dọkàn kìí ṣe ipe akọ ní gbangba tọ́ba jẹ́ pé àwa náà wà ní kọ̀rọ̀ ètò burú jù lọ àwa náà ó ṣe la èyí ò sì kíkọ̀ kakọ náà pọ̀ òjíṣẹ́ náà sàṣẹ sọ pé. العبادة في الحرج كهجرة إليه ìbádà téèyàn ṣe nígbà tí nǹkan dojúrú tó kóraró tó fọkàn kaburú tó náà kóraré kò ní aburú bíi hijira wá sọ́dọ̀ òun òjíṣẹ́ mọsálà àlàsálà torí pé hijira àkọ́kọ́ kí ló ṣẹlẹ̀ wọ́n kórìíra kúfúrò wọ́n bá wọn ṣe kí ni wọ́n ṣe wọ́n sá lọ sọ́dọ̀ olórí ìgbàgbọ́ ẹni tó lọ́wọ́ bá subhanahu wa ta'ala sallallahu alaihi wa sallam pé a adé o tó a sọnà ìṣèlú sàásánà sọ pé tí gbogbo ẹ bá ti dúdúrú bá wọn ẹni tó dúró pẹ̀lú ìgbàgbọ́ tó padà sí tọ́lọ́wọ́ bá bí ẹni tí jíra tí wọn wọn ẹni tó ṣe jíra wa bọ̀ You have to be highly devoted. devotion to Allah subhanahu wa ta'ala. Being full of devotion to Almighty Allah subhanahu wa ta'ala. The first you have to purge your mind of everything that is against Allah subhanahu wa ta'ala. And this is why the Prophet ﷺ says, when you are dedicated to the deen of Allah subhanahu wa ta'ala, in a state of crisis or confusion, it is just like migration to Him. Because the first Muslims, what happened? They, they hated, they hated kufr. They hated association with it in anything. They did Hijra, Hijra in Jamila. They migrated, the best form of migration. They were inside kufr, but they never participated in it. They ran to the Prophet sallallahu and they were waiting for what are the injunctions? What next? Ya That is why, as Muslims, you have to be dedicated when there is crisis. There are so many forms of ibadah, as we said earlier. The most important part of ibadah, which we must always make effort to establish is taking care of our soul. Our participation must not be show off, self conceited, deep seated ill feeling, envy, or to have wrong opinion about others. You have to be very cautious of all this. gbọ́dọ̀ ṣọ́ra fún ṣe àrìmí ìjọra ẹni lójú kéèta ìmá ìmá wòrò burúkú sọ́mọ́là kejì ọgbọ́dọ̀ ṣọ́ra torí gbogbo ilé yìí máa da ọkàn rú kìí dẹ̀ jẹ́ kí gbàgbọ́ dúró yìí máa kópa burúkú lórí ìgbàgbọ́ yẹn ó pàtàkì tá a bá yẹn ju ilé ìṣesí gan ò lè ṣe yẹn jù Allah sọ pé qad aflaha man zakkaha wa qad khaba man dasaha agbọ́dọ̀ jẹ́ pé ìfẹ́ ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala ó dúró nínú ọkàn wa digbidigbi. nínú ọkàn wa kì í ṣe pàǹsẹ̀sì nìkan àfẹ́ ẹ̀sìn ọba adẹ́dà subhanahu wa ta'ala. à ń tẹ̀ lófin rẹ̀ à ń dẹ̀rùn wò à ṣọ́ra ọba ọ̀fẹ́ akórira rẹ̀ lọ́kàn wa yẹra fún gbogbo ntọ́lọ́wọ́n ọba ṣe ní àlùkáwà ní fún àwọn à ń nírètí sí torí ipá dúró nídìí tí wọ́n dúró sí àdèmọ́kọ́ lọ́wọ́ bò ní iye àlìkáwà ní rẹ̀ bòtà wá ń páyà pé bóyá àṣetò kọ́lọ́wọ́ ọba kọ́ gbà lọ́wọ́ wa ìwọ̀nba tààrí lẹ́yìn náà ọmọdé gbogbo wa istikfar àníjọra wa lójú ọ̀pọ̀tàkì àwọn mùsùlùmí kò gbọdọ̀ wà lẹ́nu wa pé mata nasrullah njó láwọn abọ́ nínú gbogbo ń tàn sọ yìí kíni yìí tó ń lé sí ni bẹ́ẹ̀ ni tí n bá ti ń lé sí ọ̀fẹ́ dẹ̀nu ń lé sí ọ̀fẹ́ dẹ̀nu kọ́nà mọ́sàájọ́ dẹ̀ wá àwa máa wò hikma ọlọ́run ọba lórí gbogbo nǹkan bí ọba gbé wá bóyá àti ẹni dìde sí wípé ká wá sádi ṣùgbọ́n sọ àbọ̀dọ̀ yẹjú ilé kò wá sí nǹkan ẹ̀sìn téèyàn fi tún nǹkan ṣe bí kíni gbogbo ń tó jẹ́ ọ̀ràn àyàn kì í ṣe pa mú wá nìkan a gbọ́dọ̀ mú wá ní bó ṣe yẹ. times of salawat you have to be very very conscious of it. Observing it correctly, you have to be very mindful of it. Saying it in Jama'ah, in the Masajid, you have to be very, very dutiful to that. Because there is nothing you get closer to Allah with like what Allah has made compulsory on you. kìí bí àǹkà tó lásán rárá ìlànà náà bá sọ ìgbà tó ní qad aflaha al-mu'minun ó ní alladhina hum fi salatihim walladhina hum. tí wọ́n dá wọn mà lórí rẹ̀ tí wọ́n pààyàn náà ọba lórí rẹ̀ tí wọ́n mú wa bó ṣe yẹ ọ pàtàkì àdùn rere ní gbogbo wa torí tá a bá kì í ṣe pé à ń ṣe torí crisis tower àmọ́ ọlọ́run ọba ló yẹ ká sáde tó bá yẹ pé ibi tá a kù sí nìkan ọlọ́run ọba kọ wọlé ọ̀kan ṣoṣo rẹ̀ kó fi rọ̀ àná nù gbogbo condition tí ọba mi ní jẹ́ kí ẹsẹ̀ ojú ó ṣe fún wa ọlọ́run ọba bá mú kú ọ̀ àmọ́ sáde ọlọ́run ọba lórí yìí it's very important. Amen. a wà máa ṣe àwọn aṣẹ́ eré tó pọ̀. nínú bíntín tó o ní kọ́ ọ kó kó nípìn bẹ́ẹ̀ ṣe lè kó kéré tó. When you have that sharing attitude with your fellow human as a result of your faith in Almighty Allah subhanahu wa ta'ala, doing it to seek His good face in the of judgment, Allah makes your condition better. And most importantly, you have to join the garden of Allah. What is the garden of Allah? Garden of Quran. Seize the opportunity. Go back to Allah subhanahu wa ta'ala. Read Quran. Learn the recitation. You know. Try to find out the meaning in most cases, when there are Christ, when there, when, when there is a crisis and you read Quran, Quran gives you a vivid and apt picture of what is happening. Such that you just find yourself that there is no any further explanation to the situation and a way out other than this Quranic injunction. Let me give an example when the Prophet Wasallam died, when he passed away, people were saying, the Prophet has passed away. Umar said, if anyone said that, I will chop off his head. The Prophet Wasallam never died. He soon wake up. When As-Siddiq al-Akbar, when he came, he opened the face of the Prophet said, he found that it was lifeless. Checked everything, he kissed his face. Said, "Wama Muhammad, illa Rasul." قد قالت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم when he quoted that verse, that the Prophet sallallahu alaihi wasallam is only but a prophet of Allah subhanahu wa ta'ala, sent by him, and he has appointed time. If he died, will you turn your back to the deen of Allah? Whosoever turns his back or her back to the deen of Allah, Allah is not ever bothered. Allah will reward those who are dutifully committed to the to his way. Umar said that it was as if that was when that verse was revealed. When you read Quran, ظهر الفساد في البر والبحر بما كسبت عين الناس all this confusion and the crises that is widespread on the land and in the sea. It is as a result of the earnings of the, from the deeds of mankind. Perchance they will now know, recognize the existence of the Creator as Mudabbir and go back to Him repentance and follow His lead, His injunctions. They will answer, Allah Quran is talking to you directly now. When you read it, لو أن أهل القرى اتقوا لو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليه بركات من السماء. If the people could believe in Allah subhanahu wa ta'ala and follow his injunction the way it should be, we will open the floodgate of our blessing to them from the heavens. And you know, it's, it's better for you now to go back to the Quranic injunction. Other people say, Al Quran kullun sabo. Quran every time is new. Anytime you read. So when it is you are in the period of crisis, make your book, make Quran your handbook. Read it as much as possible. Reflect on the meaning. Repeat it as much as possible. Apart from the fact that you get closer to Allah with the Quran, inshallah al-kareem, the meanings, the practice and all that, it softens your heart, it increases your iman, and without inshallah al-kareem, things will change for you. May Allah make it easy. ká wá lọ darapọ̀ mọ́ ọgbà ọlọ́run ká kó sínú ọgbà ọlọ́run kí ni ọgbà rẹ̀ alukur'an ọgbà kur'an ká máa kà bá ṣe kà ká wá tùmọ̀ rẹ̀ ká ṣe gbìyànjú lórí ẹ̀ ká ha tuntun jíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ kò iná wà dá alukur'an sababu kuranu tẹ̀rí o ó kún ọlọ́run ọba ni alhamdulilayi mamdudu mina sama ila al-ard ó kún ọlọ́run ọba ni tó jù sí wa láti sàmà tarfu bi yedila abala rẹ̀ kan wà lọ́wọ́ ọlọ́run ọba wọ tarfu bi aidiku abala rẹ̀ kan wà lẹ́yìn ọlọ́wọ́ ẹ̀yìn olùgbàgbọ́dọ̀ fatamasako bi ẹ dì má o wàlẹ̀ ntẹ̀dẹ̀lù wàlẹ̀ ntẹ̀aliku ma tamasakutun bi abada ẹ̀ ní ṣìnà ìpamọ́ ní dé báyìí lópin ìgbà tẹ́ ẹ bá dì má o ẹ̀ ń kà ẹ̀ ń ronú jìnnà ilé lórí ẹ̀ ń tẹ̀lé ẹ̀ ń páyà lórí gbogbo ìkìlọ̀ tí alukurani mọ́ wa látara báyìí ọkàn wa rírì iṣẹ́ owó yàtọ̀ ọlọ́run ọba ọ̀dà sọ̀rọ̀ wa ní ti dáadáa ó pàtàkì mùsùlùmí ẹ̀ wá sọ wípé nǹkan ti dojúrò kọ́ wa kó náà wá jẹ́ kọ́rọ̀ òun ó dojúrú là ìgbà tí ọ̀rọ̀ dojúrù láwa máa kákòókò òdúró tọ́lọ́run ọba ọlọ́run bá fi sọ pé máa ń sọ̀rọ̀ o àyùsítẹ̀jẹ́ àbàwò lọ́wọ́ ṣẹ̀dá id fàlìyàkọ̀ ذكر الله في الرخاء من سره أن يستجاب له عند الشدائد والكرب فليكثر ذكر الله في الرخاء ẹni tó bá fẹ́ kí ọlọ́run ó tètè gbàdúrà òun nígbà tí nǹkan bá le kókókó àbí gbà tí dààmú bá dé kó kún fún àti ọlọ́run ọba nígbà tó bá wà ní dẹ̀ra ìṣèlú kí ló mọ̀ wọ́n owó ibi tó bá wà láìlá ilá ń tasọ̀ fáwọn kan inú kò tún ní zọ láìlá ilá ń tasọ̀ fáwọn kan inú kò tún ní zọ. a kún fún ilé gbogbo wa. ìdá ọ̀rọ̀ wa ò mọ̀ súnmọ́ bọ́lá wọn bá ṣe fẹ́ zaadul layla kíámù layli wa a ní fi ṣeré a ní fi ṣeré ọlọ́run ọba lèyàn á dì í mọ́ téèyàn fi jákulẹ̀ ẹnikẹ́ni tẹ́ ẹ bá rí kọ́rọ̀ wọn dojúrú ti jìnnà sọ́nà. káwa máa fi ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ fáwọn ẹni tó ti kọjá lọ ká máa fi ṣe ká máa fi ṣe àríkọ́gbọ́n àbẹ́tàwọn nígbà táwọn sàbẹ̀ lọ sójú ogun kan nígbà wọn dàbò àwọn kò fárò mbẹ tó di pé àtọwọ àti gbogbo nǹkan wọn wá di tí wọn ń pín lógún. àwọn kan dùnnú nínú àwọn sàádé pé a ah, ọ̀ tẹ àwọn kèfèrí. ẹ̀dínà ìmọ̀ abrahamu bin awf sa'ad bin abi waqaf ọdẹ bọ́sẹ̀ gbẹ̀rẹ̀ ọdẹ ń hu ọ̀kan náà àwọn sàádé yìí ṣe lọ́sọ̀ àti wọn sọ pé ah, a àti jẹ́bi ìdùnnú ló kù kí ló wá fẹ́ kú a ah, ọlọ́gbẹ́ kù wọ́n sẹ̀sọ́ ọlọ́run ọba lọ́lọ́run ọba fi sọ̀rọ̀ wọn dà báyìí lọ́dẹ wá sí wọn hey táwa náà bá lọ́ọ́ sẹ̀sọ́. orílẹ̀-èdè tó jẹ́ pé wọ́n wọ́n láwọn àǹtàn lọ́nà wọn adẹ wá sí làwọn kó wọn bí wọn kó adìẹ báyìí kí ni wọ́n ṣe ó ní wọ́n yà pa sófin ọlọ́run wa àfi káwa náà múra ká má yapa sí i tá a bá yapa sí i kọ̀ọ̀rẹ́ nìkan sẹ́ o wàláì kọ̀ọ̀rẹ́ nìkan sẹ́ kò bẹ́ nìkan tán kọ̀ọ̀rẹ́ yàn kọ̀ọ̀rẹ́ dà kankan tọ́ọ̀bá tọ́ọ̀bá fẹ́ kí ọ̀rọ̀ rẹ ó dayọ̀ níwájú rẹ̀ sápòfin rẹ̀ mọ́ fìyàmá tì í rẹ̀ ń gbogbo wa gbogbo bí tá a bá wà díkà kan àti kejì ká má jẹ kí ẹnu wọ́ dákẹ́ olùṣe subhanallah alhamdulilah wàlá ilaha illallah wàlá hawla wàlá quwwata illa billah òjíṣẹ́ náà sọlá ara sọlá sọ pé a bá kún fún eléyìí kò yẹ ṣe wípé ní tí ọmọ adún lókè ni ó ní ọlọ́run ó ṣe di yúnmúyúnmú tí ó máa yúnmúyúnmú kọ ẹni tí ń sọ lágbo àwọn màláìka lókè. tó bá jẹ́ pé abdullah ló kọ́ rẹ̀ tó ń ṣe subhanallah walhamdulillah wala ilaha illallah allah akbar wala hawla wala quwwata illa billah lágbo àwọn màláìka lókè ó kọ́ rẹ̀ ni wọ́n máa gbọ́ abdullah abdullah abdullah abdullah wo gbogbo tí ó dá ọyà tó tó tí ò pa ń pọ̀ pẹ̀lẹ́dà kan ló kọ identity rẹ̀ wọ́n mọ̀ tán pọ̀ pọ̀. tó fi jẹ́ pé tọ́ba ọlọ́wọ́ ọlọ́wọ́ bá dákun àwọn mọ̀láyà sọ pé ẹrú rẹ̀ tí ń po kókó rẹ̀ ń tí ń dún yunmuyunmu lágbo wa ọmọ mi bẹ́ẹ̀ ọlọ́wọ́ ni mo ti gbọ́. ọpàtàkì gbogbo gbà gbogbo bí tá a bá wà subhanallah alhamdulilah wàlá ilàlá akbar wàlá hawla illa billah astaghfirullah ọ̀pọ̀lọpọ̀ asọ́láàtì fún yìí ṣe náà muhammad sallallahu alaihi wa sallam kó fi jẹ́ pé kí ni adẹni tó súnmọ́ lọ́wọ́ bá dáadáa kọ́láwọn bọ́ lè dá sí ọ̀rọ̀ wa ní ti dáadáa eléyìí pàtàkì ìwáṣẹ́ yẹn nìkan àwọn akófó dọ̀ àwọn ọlọ́run bá kò túmọ̀ sí pé yẹn ń ṣe tiẹ̀ kò ní má dán wò wá bá tiẹ̀ gan lè wá fẹ́ pọ̀ ju ẹni tí èsì tiẹ̀ lọ. sẹ́ni ní gbàtí ó ogun bá dùn kíkẹ́ ní ìgbóná ogun Badr náà wọ́n rọ́jì sọ́nà sílá ara ọ̀sẹ́lá wọ́n náwó sókè bó ṣe ń ṣàdúrà ẹ̀kún bá wọn débi wípé bàbá rẹ̀ àríkínbá rẹ̀ bọ́dàlù òun lòún fi ń bò pé a ọlọ́run ó gbàdúrà rẹ̀ òjíṣẹ́ sílá ara ọ̀sẹ́lá wọ́lọ́run gbàdúrà mi àdá òjíṣẹ́ sílá ara ọ̀sẹ́lá àwọn wọn kọ́ nígbà tí a bá wà nínú crisis báyìí àdúrà ni ká máa kún fàdúrà dáadáa ká pẹ́ ń sùjá dáadáa dáadáa pẹ̀lú àdúrà torí jíṣẹ́ náà sọ̀rọ̀ àrùn sọ́nà sọ yí pé ìgbà yẹn ò jẹ́ gbígbà gbígbà àdúrà ó pàtàkì so a kún fún àdúrà dáadáa a máa bẹ̀ a máa bẹ̀ wọlé wọn bá wọn fi àṣẹ fìtínà fáwọn kẹfìrí o wọn dẹ wọn sí wa o àlégbé o wọn ṣe o wọn ràn wọn ṣe lórí wa o gbàdúrà wa lórí wọn wọn gbàdúrà wọn lórí wa o gba ètí wa lórí wọn wọn gba ètí wọn lórí wa o bá a mú wọn fún wa o mọ mú wọn fún wa bá a mú wọn fún wa o mọ mú wa fún wa o àmọ́ sí gbogbo eléyìí gbogbo wa ọkọ tó fún wa we have to be highly supplicative to Almighty Allah subhanahu wa ta'ala. in every aspect of our dhikr. Most especially when we're in salah and most especially when in sujood. It's very imperative. A Muslim seizes opportunity of crisis to come closer to Almighty Allah. A Muslim doesn't use excuse of crisis to misbehave as if he or she has no direction. It's very important. It's very, very important at every point in time. yà á pàṣẹ tí wàá di à bó ṣe ìbànú emergency ni là là gbàyìnbó láwa dó tọ́lọ́n dáadáa láwa dó tọ́lọ́n dáadáa ah ìbẹ̀rẹ̀ rẹ̀ rárí ìwà àmọ́ tí ó jókòó o má jẹ́ kí ó má jẹ́ kó kó burú fún wa ń bẹ̀ o yọ ọ́ dáa fún ọ jákèjọ́ tán rẹ̀ yọ ọ́ dáa ń bẹ̀ o tó pàtàkì ọlọ́run bá wọn ta ṣe bẹ́ẹ̀ fún kò fi alọ́kàn balẹ̀ ń lu yìí kò fún alẹ́ sìn wá sí kẹsàn-án wájú tó ṣe náà sọ̀rọ̀ àṣọ̀nà kọ́ má fi láàdá rẹ̀ dùn kọ́ má dàlú aláyànjọ́ gbé dàkíyàn kọ́ lọ́n bá bá pa náà dẹ̀bọ̀rẹ́ kọ́ bá rẹ̀ bídí àṣetánù rẹ̀ kọ́ bá gbé sìláàmù ga gbogbo àwọn tí ó ga tó yẹ pé látara gíga wọn yóò fi fún islam lágbèéká kọ́ lọ́n mọ́ta fún wọn kọ́ máa gbìyànjú kó ṣe wá lọ́kàn náà gbogbo àwọn àtọ́jú pé látara gíga wọn yóò kó àbùkù bá ẹ̀sìn Islam kọ́lọ́mù bá rẹ̀ wọ́n lẹ̀ kọ́lọ́mù má ṣe alọ́kàn nù wọn gbogbo bó bá ṣe dojúrú tó kọ́lọ́mù má dojú tiwa rú bẹ́ẹ̀ kọ́lọ́mù bá kọjá kí tiwa dá bẹ́ẹ̀ subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم في العالمين انك حميد مجيد وبارك كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته ẹ̀sùn tí ó pọ̀ kọ́nà ní kí ariwo pé ó ní kí àwọn náà wò dáadáa náà ṣe kí ó bá ìbéèrè ni. ní orí rẹ̀. da alkunut ne shi alima ka jiba bakin kanuwa ma ka tó alẹ́yìn ma. tó bá jẹ́ pé ìhun ọ̀ràn yẹn là ń kí tí mo bá ṣe ń ṣe kunut àwa máa ṣe àmì ló fi jẹ́ wípé ìhun tá à ń kí jẹ́jẹ́ gan-an ìmáàmù gbọ́dọ̀ ṣe sókè ni tí n bá ti ń ṣe àwa máa ṣàmì lẹ́yìn rẹ̀ àmì àmì àmì ni tiwa lẹ́yìn ìmáàmù. thousand. Now ìbéèrè mi ni pé ẹnìkan béèrè lọ́wọ́ mi mo ní mi ò mọ̀ ń pa ẹ̀. Òun náà ni pé ìjẹ́ ẹ̀rí wà fún ẹni tó bá jẹ́ ìmọ̀ọ́mù Central Mosque tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ kí wọ́n jáde síta kí wọ́n kú júmọ̀ níta gbangba tí ì ṣe ní kí wọ́n kí èso láti júmọ̀ níta gbangba tí ì ṣe ní mọ́ṣáláṣí. ìjẹ́rìí wà fún kò sẹ́rì fún ntọ́ka ìṣẹ̀lẹ̀ náà ni wípé torí pé ó ti di irúwọ́ ògiri wá lúrú mọ́ tàpá ni káwọn wá wà ń bẹ̀ yẹn káwọn mọ́ kírun jímọ̀ ẹ̀rí wo làwọn fẹ́ rí fún un ló fi mú jímọ̀ wá níbẹ̀ kọ́lọ́mù ṣàfojúfò fún wa wọ́n fẹ́ dáadáa wọ́n gbẹnu mùsùlùmí sọ̀rọ̀ ọkàn lè má jẹ́ pé bó ṣe yẹ kó rí nìyẹn ẹ̀ tó kọ́lọ́mù bá ó bá foríjì gbogbo wa. salaamaleykum lórí ìbéèrè yẹn báwo ló yẹ kó tọ́jú iwájú àwọn náà máa dẹ́kù yẹn yóò kọ́ báyìí náà lórí kí ni ilé ayé ò ní dáa sí yìí máa bú sí ni kọ́nà máa yẹ kí ìṣòro burú bẹ́ẹ̀ yóò sì máa ṣèlàjẹ́ iwájú kí làá ṣe sí i. náà tó bá ti rí báyìí no doubt àwọn mùsùlùmí kan ó gbéra tí wọ́n á delegate àwọn yẹn tí wọ́n tí wọ́n represent pé position àwa mùsùlùmí yìí à ń kún àwọn ìjà tí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ń jà à ń kún wọn lọ́wọ́ kí àwa wọn ń jà fún ọkàn wa tó ti yé báyìí nísìnyí gbogbo àwọn masajid pátápátá gbogbo àwọn títí tìsí àwọn mọ́sálásí mi wà mẹ́wọ́n mọ́ yìí pé ọyọ́ káṣí kùnú tó wákàtí márùn-ún ó string sí wọn so a jẹ́ kí ẹ̀kọ́ yẹn kó gbélé ní àwọn mọ́sálásí jimá gbọ́dọ̀ yẹ ẹ̀sìn jẹ́ mọ́sálásí jimá yẹn olúkálukú kì í mọ́sálásí jimá rẹ̀ jimá rẹ̀ ní àwọn mọ́sálásí wọn wọ́n fèèyàn ṣe iṣu wọ́n try láti jẹ́ kí àgbọ́yé àwọn èèyàn kó kún lórí rẹ̀ àti gbogbo àwọn ìdánilẹ́kọ̀ọ́ tá a dọ́gbọ́n ṣe ń bí ráńpẹ́ yìí láti fi jẹ́ pé kí a mọ̀ yìí pé olúkálukú wa o ewu ń bẹ o ká kún fún ìṣe dáadáa pẹ́pẹ́ ń furu adẹ́dá o ká ká máa ṣe tọ́lọ́wọ́n ọba kí a máa fi ìṣe tọ́lọ́wọ́n ọba wa ká máa fi bẹ̀ẹ́ ẹ jẹ́ pé kó dá sí ọ̀rọ̀ wa àwọn general awareness tá a ṣe yẹ kò torí ọ̀nà wa ó wà define ó ní bá a gbọ́dọ̀ ṣe ṣe àwọn nǹkan wa kọ́mọ́ fìdí wípé àní eríbi tá a fi tì sí ọlọ́wọ́ ọkùnrin ọkùnrin ọlọ́mọ ọ̀sán bí ọdún tó ń bọ̀ àbúrú ju lọ bẹ́ẹ̀. nígbàgbọ́ o láti da rí méjèèjì. a ṣe ìgbìyànjú pé kìtì wa dá ń bẹ̀ ìgbìyànjú kìtì wa dá ń bẹ̀ ni wípé àní ju òfin ọlọ́mọba lẹ̀ bọ̀dá bá wà ń wò wípé bọ́yá àwọn kan ni ìjìnà sófin ọlọ́run ọba àwọn èèyàn wọn rò dodo wọn ò ní tẹ̀lé ni ọ̀kìnà akitara náà lè hakíkà rẹ wọn wọn rò dodo wọn ni àwọn ò tẹ̀lé ni wọn tẹ̀lé wọn lè má gíìfù àwọn ẹ̀rí tí ìsira rẹ wọ́n yìí dá kílẹ̀ lẹ́hùn láti fúsùlù fún ọ̀dọ̀ kọ́ọ̀lù ìnàmọ̀ náà ni mùsùlùmí. so dáadáa là ń fẹ́ fún lùkà oríṣiríṣi báwọn so ìmá nígboyà sàyà kókó nàkí sófin ọlọ́run ọba yóò máa pọ̀ sí ni bí àwọn wàsáìlì rẹ̀ bá ṣe ń pọ̀ sí tó but síbẹ̀síbẹ̀ náà àwọn tí wọ́n bá ń dúró lòdò wọn ò ní fi dákẹ́ ni wọ́n tó máa polongo sí náà ni wọ́n dẹ̀ tó máa dúró lórí ìdó ṣinṣin sí ni ẹ̀tọ́rí kí tiwa má bàjẹ́ ń bẹ kí tiwa lè bàdá ń bẹ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. أبين نعم kí ni tuma gbogbo kunutu alama adina fi man adait wa afina fi man afait wa tawallana fi man tawallait wa barik lana fi ma atait wa qina wasrif anna sharra ma qadait innaka taqdi wa la yuqda alayk wa innahu la yu'izzu man adait ولا يذل من واليت تبارك وتعالى هم آه، أقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما يهون علينا مصائب الدنيا ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما حيتنا وجعلوا الوارث منا وجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيباتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا gbogbo àwọn àwọn àdúrà màfúrà àmọ́ tó bá àwọn àsìkò yẹn mọ láti fi kó aró láti fi jinlẹ̀ àjìnà sí ọ àwọn ṣòwò wọn. pé àwọn tó ń lọ sí hajj yóò jẹ́ pé aláìmọ̀kan ló pọ̀ jù nù wọn ìjọba kópa tó pọ̀ ń bẹ̀ jáàlì gbàjọba nímọ̀ràn pé owó tí wọ́n ń wíṣì lórí aláìmọ̀ kan tó ń lọ sí hajj wọn ò ṣe kúkú fi ṣe nǹkan tó dá sí ìlú ẹni ẹlẹ́kẹ̀ẹ́sì ń fẹ́ sọ ọkùnrin kan wà tí wọ́n pè ní udo akaga so udo ọmọ kristẹni so afa kan nígbàdàn àbúrò imam ìkàyẹ ó ṣe èyí kan tí wọ́n pè ní. Jesus Christ the son of God so ìwé òfin dá ẹsẹ̀ padà fún Udoh Akaga Udoh Akaga ẹ̀ ìkúrú àwọn gbèsè ó ṣèwé kan tó pè ní my case against Allah èmi náà ti rí bẹ́ẹ̀ nígbà tí mo rí bẹ́ẹ̀ mo rí pé nǹkan tí Udoh gbìyànjú àti sọ òun náà lọ́yọ̀ tẹ́ sọ pé ó ń tọ́ àti máa fi rinlẹ̀ pé Allah ẹ̀ ò ṣàní pé nígbà tí wọ́n fọ kàábà mọ́ ajẹ́rù afuwájú ìdúrákàgà ń sọ nínú ìwé tó ń kọ ikú ń lo rẹpizẹ́ǹtì òṣàlá ìpè kàábà yẹn náà ó tún fi ń rinlẹ̀ pé ó náà tún rẹpizẹ́ǹtì ó ṣàṣọkú sọgbọ nínú ìwé yẹn ó dẹ̀ ní ìkẹ́kẹ́ ẹ̀ pé anybody tó bá fẹ́ challenge òun wà ó kù fún challenge ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ àgbẹ̀ gbàgbà fa ikú fún challenge láti lè kọjọ sọ̀rọ̀ àfàìwá fún condition pé tóun bá wù ẹ̀ẹ̀kùn eh, eh, wa di christian afárẹ́ ìdí tẹ̀hún náà bá hùn gbúdọ̀ náà máa di muslim ó yà gbẹ́tọ́ ẹ̀yìn gbúdọ̀ sí ẹ̀sá ṣùgbọ́n àti wọ́n wé afárẹ́ ìdí nọ́mbà gbúdọ̀ síbẹ̀ mo pé gbúdọ̀ àti mo pè so pẹ̀sù ti rí pé olóhùn ti rí wọ́n tàbá ti make arrangement bá ti máa meet ti lè fún ìwé because méjì ẹ̀ ló wà ní ọwọ́ mi ṣùgbọ́n olóhùn ti kára bí kí á pàdé tó pé ń gbà mí ti abá fi supplement ó máa ń bọ́ sáyẹ̀nsì rẹ̀ pé ń busy sùúrù. وجعلوا به بها واستيقنتها أنفسهم ظلما وعلوا èèyàn méjì ò lè pàdánù rọ tẹni tí ń parọ́ ọ̀bà mọ́ ẹni tí ń pa á fún. kò sí àìsùn ìsúnmọ́ bẹ́ẹ̀ ọmọ ìpérọ lòun pa torí kò ní mà lórí tí ó sọ ok ara nínú àwọn ọmọbìnrin wa ó dúró lẹ́gẹ̀gẹ́rẹ́ torí àdánwò tó bá mùsùlùmí jù ní wípé wọn ò ní mà lórí ẹ̀sìn wọn wọ́n máa ti kírun ti parí nù kò ní lọ wádìí kí ni lé màtá máa ń màláìka kí ni àwọn wo ni màláìka náà bàtà ń sọ̀rọ̀ àlìjẹ́nà bó ló ṣe rí táwọn bá ń sọ̀rọ̀ ọ̀nà bó ló ṣe rí ọlọ́run yà wáyà kó fà àlìjẹ́nà tẹ̀ wá lọ́rẹ̀ àwọn ànábì ọlọ́run ọba bó ló bó ti wọn òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlà lóyún wọn ni káàbà tá a lọ nǹkan kí láàláyé rẹ̀ gbogbo ẹ̀ mùsùlùmí ní àdúrà wọn dẹ̀ wọ́n ń ṣe àwa náà ṣe eléyìí ṣe ṣe ṣe ó ní wàhálẹ̀ أنه لا إله إلا الله واستغفر الذنب إما لو كوكو ساجو آه كلا لون أبا كوكو نبي آدم إما صلى الله على نبينا وعليه ìgbà tó fẹ́ gbójì iṣẹ́ náà sára sára dìde kí lọ́kọ́ kọ́kọ́ ìmọ̀ ọlọ́run ọ̀rọ̀ aláìmọ̀ kankan ṣe ọlọ́run ọ̀rọ̀ aláìmọ̀ kan ṣe gbogbo àwọn anábì ọlọ́run ọba sallallahu alaihi wa sallam yọkọ̀ kọ́kọ́ wọn ní mọ̀nà mùsùlùmí ọgbọ́dọ̀ nímà nǹkan kan gbọ́dọ̀ rú lójú ìmọ̀ ẹ̀sìn ìdòwì alábàṣírọ̀ oní sọ fún yín pé àrùsọ̀lẹ̀ àdìyó ilé alábàṣírọ̀ tì ẹ̀nà ọmọ ní ìtura pẹ̀lú àrídájú ni mò ń fi ń pèpè mi pẹ̀lú èmi àti gbogbo ẹni tí máa ń tẹ̀lé ọ̀rọ̀ débù ọ̀dọ̀ àwọn sàbẹ̀ òjìṣẹ́ náà sọ wọ́n ní àwọn máa ń wò ọlọ́run ló délé ọlọ́run ló délé ọlọ́run ló dé nígbà tó bá dé lẹ́bù kan àwọn òkú tó ta ló wá dùn náà òjìṣẹ́ náà sọ wọ́n pé ah, ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ìyẹn bá sẹ́yìn bẹ́ẹ̀ ó ní ẹ̀ nǹkan wá fún yín báwọn ìgbàgbọ́ nù táṣì ìtàní bá wá ti dì débi wípé ẹ wàá sọ yí pé òun náà wá ń kọ́ kẹsàn-án pé Allahu ahad الله الصمد لم yalid ولم يولد ولم yakun lahu kufuwan ahad. ọ̀kan nínú àwọn ọmọ àyà lọ́kùnrin ó serious wà lẹ́sìn rẹ̀ àwọn òbí rẹ̀ wọn ò serious lọ́sìn ọmọ yìí serious medicine nìkan ibi tó bá ti dúró tó bá ti pinni ó ní nǹkan ọkàn wà sọ́kàn wọn pé ẹ̀sìn tó ló ń kò ṣe nǹkan kan o àwọn sọ fẹ́ sọ pé gbogbo àwọn eléyìí ọ̀wọ́ náà tọ́ ọ bá ṣe kiri eléyìí dákànnà ó sì sá bákan náà ẹ̀ẹ́dẹ́gbẹ́ sọ́nà ọba wa burú yóò wá máa kó wàásù wàásù bóun ni ó ṣe dáhùn kájọ sọ pé yóò wọ̀ náà bóun ni ó ṣe dáhùn kájọ sọ pé yìí ni yóò wá máa kó wàásù wàásù lọ́bi sọ bàrà tó ti sọ báwò wọn náà máa dá lè dá sọ síta gan ẹ̀ẹ́n ọ̀dà burú lóòótọ́ ṣùgbọ́n kò ká sí ó fi sàdánwò fún wa ọ̀dà dáadáa wọn ni ó lóun ní ká sí torí ká lè bá ara lè jẹun náà wọ̀ òun ló dá wa òun ló ṣòfin òfin rẹ̀ la tẹ̀lé èmi ò ní wọ náà tèmi àlùjẹ́nà lèmi fẹ́ wọ̀ torí náà òfin rẹ̀ lèmi ò tẹ̀lé mo ní wọ̀ ṣe bẹ́ẹ̀ bí ẹ̀mẹ́ta kó wo ojú ọ̀sẹ̀ rẹ̀ kó tó ṣe bí ẹ̀mẹ́ta kò ní fi nìyẹn kò sí bí òde ní ìṣẹ̀lẹ̀ sí yẹn ó ṣẹlẹ̀ síwájú kò sí tó ó rújú nínú ẹ̀sìn wa kò sí tó rújú pé ààrùn la ariwo ò sí bẹ́ẹ̀ bí a wò ó. jágbọ́ kò sí nǹkan kan tó pamọ́ fún ọ níbẹ̀ wọ́n ní nígbà tó wọn adé ibì kan wọ́n sọ yí pé agbára àwọn mùsùlùmí yẹn sámà kẹta ni wọ́n ti gbà àwọn àṣetá ní àwọn èṣù ní kankan lọ́wọ́ bẹ̀ wọ́n ní sọ fún wọn pé pẹ̀líyàtì tó boríyàní nǹkan ẹ̀mí lọ sọ ẹ̀ kó mú àwọn ẹ̀rí wá nínú tíra tó ti káàbì àṣetá ni ló kó sóun lọ́pọlọ tí ń fi ń rorò kúrò tóun sọ yìí mo ní sámà àkọ́kọ́ ní ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni èkejì ní ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀kẹta ní ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀kẹrin ní ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀karùn ẹ̀kẹfà ẹ̀keje mo ní ẹ̀rí ni bíbá ìlú ti kà bíbá ìlú ti kà tọ́ba jẹ́ wípé irọ́ ni mò ń pa oníkọ́jáde kọjáde sínú èmi lè fi búra yìí pé gbogbo ohun tí mo bá ṣe láyé kọ́lọ́wọ́n dànù kó fi àjẹ́ mi láti sìn lọ tọ́ba rẹ̀ kó dodo ni mo sọ kó gbiná nìsín kó ní ààbò ah, tó kò ní wá wá bí àwọn tí wọ́n rán ni ẹ fàtà sí wọn kó lè di wàhálà ká lè ká dá wàhálà alẹ̀ ká fi rí wọn mú. torí mùsùlùmí tí ó bá ní sabat tí ó bá dẹ̀ wòdà wòsàn rárá tó bá gbọ́rú kínní ó lè tara kó sọ dìjà gbòòrò kó di wàhálà wọn ni àwọn mùsùlùmí dá wàhálà alẹ̀ tá a lọ kọ́kọ́ dá wàhálà alẹ̀ kò kì í sọ̀rọ̀ báwọn. rahim afadàwọlá yaani ọmọ yàrá mikael tó fún un létí kékeré lè sì tó fún un kékeré ni tó bá fẹ́ gbọ́ panumọ́ ọ̀rọ̀ ó fẹ́ bẹ̀rẹ̀ ni kí wọ́n organize debate yẹn àbí discussion kò lè jáde wá àwọn baba ńlá àwọn tẹ́lẹ̀ wọn jáde wá arú rẹ̀ tọ́lọ́ lọ́wọ́n bá sọ yìí pé tí wọ́n ń já ọ nírọ̀ rẹ̀ Muhammad Salasana, alaihi wasallam sọ yìí pé kí wọ́n jáde síta àtàwọn àtọ̀ àwọn ọmọ wọn àti gbogbo ilé wọn kémi náà jáde ká sọ yìí pé kébi gbogbo ọlọ́run ọba kọ́ máa dẹ́mi tí n bá ń kúrọ́ nínú wọn ọ̀sà so kò pọ́sibù àròsọ ni bí ìgbàsẹ ẹja tún wọn rán ẹja tọ́ wọn jà so ìmọ̀ ló lè yẹn jù rẹ̀ ìmọ̀ ló kò ní jáde wá láéláé kò ní jáde wá láéláé. Osman Bugaji ọ̀sọ̀ àwọn tó símìlà sí báwọn owó tí wọ́n fi ń rán àwọn èèyàn lọ sí hajj tí dẹ̀ sí pé lórí òdodo ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n ń rán lọ yìí wọ́n mọ kankan bó bá yí pa àmọ̀ kó béèrè ni bá pé kí ọmọ ayá mi mọ̀tọ́dà adédokùn kó wá ń jòkó torí àwọn tí wọ́n ń pè láàfáà tí wọ́n rán lọ ń gan wọ́n sí lára rẹ̀ wọn ò sí ní ara rẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n ń kú lọ gan wọ́n ìsàrẹ̀ owó tí wọ́n ń náwó ó tó kọ́ ní ti state kọ̀ọ̀kan ó tó kọ́ six ó tó kọ́ school àádọ́ta fifty schools ní state ó tó kọ́ fifty schools tí wọ́n yẹn jú tí wọ́n yẹn jú dáadáa. Chanting Fana, faná ẹyẹ ń bọ̀ lápò ni gbogbo ti ìnákúnà tólúkálukú ná wọn ṣètò rẹ̀ ń bí ní àtúbọ̀tán yẹn fi dá fọ́gọ̀rọ̀ wọn àtúbọ̀tán yẹn fi dá ọlọ́wọ́n bò ṣe kìí ṣe kò ṣe bribe làyà mọ̀rọ̀bìlì fàṣà kìí kò ṣe bribe òdodo ni tẹ́ ẹ bá fẹ́ ráwọn èèyàn lọ sí àjì ẹ ráwọn tí wọ́n mọ̀ nípa àjì tí wọ́n jẹ́ yẹn gidi tí ó lè ṣàlàyé bí wọ́n ṣe ṣe ájì fún wọn tàtúbọ̀tán wọ́n fi dà ọ̀tọ̀ gọ̀ọ̀rọ̀ àwọn ọmọ gànfẹ́ àwọn ọmọ sẹ́gò àwọn ọmọ ránù tọ́jẹ́ pé wèrè táwọn èèyàn ò lè ṣe nígbà ọgbà ọjà amúṣin ni wọ́n lọ ṣe lọ àtọmọ àtobìnrin àtọkùnrin kóbìnrin àwọn kọkùnrin àwọn ọmọ sọ pé ọmọ tó ń gbé lọ yẹn o ẹran gbogbo ayé ni o mọ dàgbé lọ o kóbìnrin náà á máa fẹ́yìn ní àhàn ìmọ̀kà gbogbo wọn àwọn ọmọ yẹn kú bẹ́ẹ̀. wọn àwọn ọmọ báwọn. sáwọn fún ìyàwó níyàwó wọn lọ pàdé lọ ó kú báwọn láṣẹ ìjọba bá láwọn ọmọ sí ọtíríkà mùsíbọtù tí wọn bá láwọn àmọ sí fọ mùsíbọtù àzọ torí definitely n ò lè sọ kọ́ àwọn ọmọ gbogbo tí ń lọ kọ́ làwọn kọ ayọ̀ ẹ̀. Mahmoud. Question mi ó bẹ̀rẹ̀ lórí ti rules tó wà lórí relizer. Ǹjẹ́ rules tó wà lórí náà pé bóyá wà apply láti fi ṣe ẹ̀ṣọ́ fún irùngbọ̀n? Nọmba one nìyẹn. Nọmba two lórí ọ̀rọ̀ pé ká rí nǹkan he ẹ ti ṣàlàyé fún wa ti bèrè several times but èmi àti àwọn brother kan wájú ń fà pé ah, tó bá rìn kan òye ní láti mú kíìpẹ̀ nǹkan kan bẹ́ẹ̀ ó wá ní à ah, tó ń bá wá rìn kan tó pé òun kò wá òun lè tírèdè padà sí ọ̀dọ̀ ẹni tó ní wípé ṣé òun lè fi sílẹ̀ mọ́ àní à ah, kò lè fi sílẹ̀ o ìsídà kò fi ṣe sádàpọ̀ nǹkan kan báyẹn ó wá ní pé ṣé tó bá fi sílẹ̀ ṣé ẹ̀ṣẹ̀ ni mo ní èmi ò lẹ́rìí fún bóyá ẹ̀ṣẹ̀ ni but sheik ní pé bóyá compulsion kọ́nà ti gbé ṣe kò ń gẹ̀ yẹn kò ní láti nù mo fẹ́ kí ẹ bá mi tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yẹn jẹ. kò gbọ́dọ̀ má mú torí bí ìgbà tó jẹ́ pé gbogbo a gbọ́dọ̀ sọ nǹkan tí ó bá wà báyìí kò dẹ̀ sọ gbọ́dọ̀ sọ pé òun ó lò ó kó tó di wípé a tọ́jú ẹ̀ nù á dà fi síbi tó jẹ́ wípé tàbí kó fi síbi tó yẹ pé kẹ́nìyàn bá wá. àwa bó bá jẹ́ pé ní tí ó bàjẹ́ ni ó lè lò náà ọ̀tẹ́ni yẹn bá jáde wá á fún àsàn kan rẹ̀ padà tàbí kò fi ṣe sàrà tó bá fi ṣe sàrà tẹ́ni yẹn bá ní òun yọ̀ǹda sàrà yẹn àgbàládà sàrà òun náà àgbàládà iṣẹ́ ìgbìyànjú tó ṣe ní orí iṣẹ́ rẹ̀ wọ́n tó bá ní ní sàrà nǹkan mi ni mo fẹ́ gbà á fún un nǹkan rẹ̀ padà ọlọ́run a gbọ́dọ̀ fi sílẹ̀ ẹ̀ṣẹ̀ ni tí wọ́n fi sílẹ̀ because uh, تضييع uh, uh, الوداع يعني bí ìgbà tí a ṣàìbìkítà lórí nǹkan ni kó fi nǹkan sílẹ̀ náà wọ́n gbọ́dọ̀ fi sílẹ̀ wọ́n gbọ́dọ̀ mú ni láti fi lọ́gùn rẹ̀ kì í ṣe súnà àwọn ẹni rẹ̀ tó kọjá lọ. fún ìkíjúmọ̀t ní ìta gbangba náà òun náà ni mo fẹ́ béèrè pé ṣé irú àwọn tó kí yẹn ṣé ẹ̀ṣẹ̀ ni àti pé èèyàn tí ó ń lọ tó dẹ̀ wọnú ẹ̀ jìn wá rí pé àjùmọ̀ ah, lọ kí n bí alhamdulillah ó bá wọn kí ṣé òun náà ni ṣé tó bá jẹ́ṣẹ̀ ṣé òun náà lẹ́ṣẹ̀ rẹ̀ àti pé ṣé dandan ni kí èèyàn kí jùmọ̀ ní. Eh, abẹ́lé pẹ́pẹ́ èèyàn lè ké ní field you know then secondly mo fẹ́ pè á ṣàkíyèsí kan èyí kọ́ lọ́run bá ṣàǹfù wa nítorí tẹ́mi ti gbọ́ àdéhùn kan náà ni mo ti ń ṣọ́ra láti máa rẹ́rìn pàápàá ní jùmọ̀ mo rí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ̀ ń san bí kó tó yẹ kí ó bá jẹjẹ pàápàá nínú ti àjẹ àgbọ̀dọ̀ mo rí pé now juma ni àwọn òfin tó dé uh, mi rò pé kí juma ní gbangba wọn kí ní juma kì í ṣe juma marwa gadi ni wọn ti kí ni ṣé gbangba ni. àforíjì fún gbogbo wa.